بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم قاتل الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يدين وهم صاغرون وقالت اليهود زير بن الله وقالت النصارى المسيح بن الله ذلك قولهم بأفوائهم يداهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون يريدون أن يطفئوا نور الله بأفوائهم ويابى الله إلا أن يتم نوره ويابى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم

وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار آمين واجعله لنا حجة يا رب العالمين اجعله لنا حجة يا رب العالمين اتل إليك من الكتاب تقربني إلى الله تعالى بتلاوته وتكشفني ألفاظه وتحفظا لمعانيه فإنه من أفضل الأعمال يتفهم مع قلة القراءة أفضل من المد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصص وإخبار وألف منها عبر وأمثال وخمسمائة حلال وحرام ومائة تسبيح ودعاء وستة وستون ناسخ ومنصور وستون نافق ومنصور أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب من الذين أوتوا الكتاب حتى يؤتوا الجزية عن يد وهم صاغرون وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهي قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون اتخذوا أحبارهم ورهبانهم وربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها وإلها واحدا layide aha hị le ụwa soro anahụ dona ayụ topeụrrụ lọọ ụwa iri kwanye bala ọwụe nlea anyaụụ dị zi ụna aụ nwụrụwụ

أولا على نعم لم توصف ما تنزلا بدانا بتوحيد الإله مبسملا سنختم بذكر الحبيب مجملا بدانا قد قال إن تنفع الذكر فذكر فإن الذكر قد جاءكم زجرا بدانا بسم الله والحمد أولا èyí tá a fi tẹ̀lé níbẹ̀rẹ̀ náà ni ọpẹ́ fún ọ ìrẹ̀lọ́ba ọpẹ́ ìwọ lọ́lọ́pẹ́. ọlọ́run àdúpọ̀ látara àánú rẹ lórí wa. bàbá náà ìṣẹ́ rẹ ìṣọ́ rẹ ààbò rẹ. bìbí sí mi láàyè ìwàlẹ̀ hamdi àwàlà aláàánú àmì. kà nínú ìdẹ̀ra rẹ ọlọ́run tó ṣe fún wa lámùtò Lámùtúntò fi máa tànà zàlá. Orin náà tá ń sọ kalẹ̀ lé a lórí ni àánú rẹ tí ọ̀dàgbà kan sí ọlọ́run àdúpẹ́. Àlá ní àmì lámùtúntò fi máa tànà zàlá. Bàmí ní àsọ̀látùláyì. Bàmí ní àsọ̀látùláyì ètò màsálàmù. Àlá lè mú títọ́ fà á. سر الوجود مكملا على المضطبعات للوجود مكملا ara ohun tá a gbọ́dọ̀ tún fi fara gbogbo tó dáa ó la sàlátù wá síwájú ẹ̀dá anábì Muhammad. bàmí ni a. irú ọjà dáńtọ́ dáa mà. sọ̀látù láì tó ń bàbá làmú. àlálẹ́ mú títọ́ bá a. سر الوجود wujudi على المضطبع سر الوجود مكملا Fásiwájú ẹ̀dá Ànábì wa Muhammad. Sallallahu alaihi wa sallam. Ẹ̀yà wa wa àtàdúrà wa alásìkò. Tí wọ́n ṣe èyí tá à ń ṣe yìí kúnlẹ̀ fún wa wọn ò jẹ́ tán. Ó làwọn àbá wa. ọlọ́mbà ní kẹ́ wọn. àmínà. bá ti sàánú wọn. ẹ̀yin eléyìí. àwa ara wọ́n sọ́lọ́wọ́n ọba òun lọ́ba tí máa fi àánú ẹ̀ tí máa fi ìmọ̀ rẹ̀ sàánú ẹ̀ ní ọba fẹ́. ọlọ́run wá kàwa náà kẹ́ni tó fi ìmọ̀ sí láàánú èyí tá a ya wa fún nínú ẹ̀rù rẹ ọlọ́wọ́ ọba abiọ́nì Nta àti màmá jẹ́ àgbàgbé ẹ̀ sanukoro òkà. fàlà tàǹtà. sanukoro òkà. fàlà tàǹtà. ìdá máa ṣá àlọ́. إنه يعلم الجار وما يخفى. Tó wo tó wo tó wo tó wo. tí ń ẹrù bóyá tààyè ni tàbálì sọ di gbogbo yẹ fún wa ọlọ́run. àmínà. gbogbo tó o fi wẹ̀ dá lọ́rùn tí ó sì máa fọwọ́ orí tí ò ní rẹ́rù lórí ẹ̀ ó sì máa wọ̀ ọ́. ọlọ́run wa lórí ẹ̀ má fọrùn wọ̀ wá. tó o fi rin mẹ́ẹ̀lì inú yàrá. lọ yọ máa bọ̀ ìdààmú nìyí. ọlọ́run sàánú wa má pè kàn ọlọ́run. àmín. wá ṣàánú yà sí òwò. lílì òsèrò. wá ṣàánú yà sí òwò. lílì òsèrò. ọlọ́run adúpẹ́ fún ọ tó ń fún wa àkójọ ìjókòó láàyè ibi tá wà yìí. tá ọba. ọlọ́run ṣe á láǹfààní fáwọn بموعظتي وقولي وينفع كل مستمع وراوي وينفع كل مستمع وراوي ọlọ́wọ́ ara wọ́n sí ọ ní. àyànfà ní بموعظتي وقولي. gbogbo ọ̀rọ̀ ọlọ́run tá à ń sọ ní gbogbo ibi abájì ìsọjọ́ tàwọn gbàgbà. wa qawli. Gbogbo ọ̀rọ̀ tá ń sọ ọlọ́run yóò wúlò fáwa gangan tá ń sọ wáyà báwọn kún lámúṣe dáhùn ní wàrọ̀ wí. Wáyà báwọn kún lámúṣe mẹ́rin wàrọ̀ wí. Gbogbo ẹni tí ń gbọ́. Ọlọ́run jọ́ tàwọn náà láǹfààní. Àyà ń fáwọn kó là àmú sàmì wí. Àyà ń fáwọn kó là àmú sàmì wí. ibi tá a ti sinmi tọ́lọ́hun tí ń bà ní sọ̀rọ̀ lọ́rọ̀ àwọn ọ̀sẹ̀ bọ́ ọlọ́hun júwe ẹ̀gbin wọn ọlọ́hun ní nàmá a'udhu billahi minash shaitani rrajim ọlọ́hun ní yá ayọ́ àlàbí àmànú. yá ayọ́ àlàbí nà àmànú. ọlọ́hun ní mo pẹ̀lú tẹ́lẹ̀ gbàgbọ́. Ya ayọ̀ àlàdínà àmàlú. Ẹ̀yin tá ẹ gbọ́ lọ́hùn gbọ́ ìnàmálẹ̀ mọ́ṣúrì. Ìnàmálẹ̀ mọ́ṣúrì kùnà nájà tún. Ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ làwọn ọ̀sẹ̀bọ àti mẹ́nu bá ní tọ́sírò èyí tó ṣáájú. Bàlá yakúrọ̀ gbòòlì màsíjìdá lẹ́hàrọ́ màbá dàrá mìhìm hádà. Nájàsù ọlọ́run ní nájàsù ni wọ́n. Ẹ̀gbin ni wọ́n innamal mushrikuna najasun. ọ̀sẹ̀ bọ́ ẹ̀gbin ní. innamal mushrikuna najasun. ẹ̀gbin ni wọ́n. innamal mushrikuna najasun. fala yakrabul masjidal harama ba'da amihim hada. وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله Ọlọ́run ló إنما المشركون نجس. kò sí tí ọba mu kó lè bá gbogbo ran ẹsẹ̀ bọkùnrin obìnrin ẹnìkẹyẹ méjì. o lè pé rọ́jù ló ń sún yóò tàwọn ọmọ akéwù o sì lè pé múra tún nájà sún ọ̀rẹ́ sọ wípé nàjà sátùn <laughs> o lè pé múra tún nájà sún o lè pé rọ́jù láàánì nájà sún kọ̀tẹ̀ nídìí o pé rọ́jù láàánì nàjà sáánì o sì lè pé rìjálù nájà sún. إنما المشركون نجس. Ọlọ́run fi lò bá ń kọ́ lè kó gbogbo ẹ̀. Ọlọ́run lẹ́gbìn ni wọ́n. Fàlá yàtúrọ̀ bó lè má fi dalẹ̀ àárọ̀ mi bá dá. Ó ti jẹ́ ní mọ́sítàrí ní báwọn. Mọ́sítàrí sì ní kò bùkátà kásẹ̀sẹ̀ òun ò lè pé ó lè wú pé àìsàn bá ti jẹ́ mọ́sítàrí tó dẹ̀ jẹ́ ó ti mú gbogbo nǹkan.

ẹ má jẹ́ wọ́n wọ́ mọ́. wọ́n gbọ́dọ̀ wọ́ bẹ̀. Fàlá yaqrabu al-masjid al-haram ba'da 'amihim hada. Hmm. Wa in khiftum 'ailatan. فسوف يغنيكم الله من فضله إن شاء. Ẹ gbọ́dọ̀ jẹ́ wọ́n wọ kìrìsìmọ́tà sí nìkan gbogbo lẹ̀ gbogbo lẹ̀ ìwọ̀. ọlá àlà àti mẹ́nubà nínú tàbùsírù yìí náà. kódà lọ́dọ̀ ọ̀sẹ̀ fọ́ gbogbo olùmọ́kà òye fún ọ̀gbọ́dọ̀ wọ́. torí ẹ̀ ní mọ̀gbà tí wọ tí ọ̀ yóò dé. jẹ́ pé ọba ti fẹ́ wọ mọ́kà. gbogbo ẹni tí ò tí ì débẹ̀ ọlọ́run ó ṣe rọrùn pa. àwa dáa ti lọ náà kò já lọ mọ́. bá tí ni àwọn táwọn fún àyè ó fi rọrùn pé àwọn kan pé báyìí ni o ìyàgbé yọrọ ìlọrùn ẹjẹ ti lọ. bàlá yàtúrọ̀ bùnú màsí ìdálẹ̀ àárọ̀ màbá dàámi. bẹ́ẹ̀ yẹn bá ti fẹ́ wọ mọ́kà ọ̀nà méjì ni ti kọ ojú ọ̀nà mùsùlùmí. o lè dé jẹ́dà lè débẹ̀. ṣùgbọ́n mọ́kà àgbà. tí wọ́n bá mú lójú tí wọ́n bá mú ní géètì tọwọ́ mọ́kà wọ́n ó gbé gbẹ̀yìn ni tọ̀rí kògéru ó ti fọ̀nà kọ́ wà bẹ́ẹ̀ for non muslim wọ́n tán kọ́ bẹ̀ léèbù wọ́n kọ́ bẹ̀ lágbáwá pété ọba ti jẹ́ mùsùlùmí ọ̀nà jẹ́rìí torí lè wọ̀ ní fẹ́lẹ́bọ. innamal mushrikuna najasun fala yaqrabu. kódà nínú fíkìlì ìsìlámì nínú fíkìlì ìsìlámì ìmáàmù tó bá wà mọ́kà bóyá nǹkan kan dà wọ́n obì dórí àwọn tí ń sayé lọ wọn ò lẹ́tọ̀ọ́ olójú bíi táwọn tí wọ́n bá wá lágbàáyé jẹ́jẹ́ kẹfìrí bá wá olóbi jẹ́ gbọ́dọ̀ bí. bó lórí mọ́kà náà bá fẹ́ bá wọn rí kẹfìrí orílẹ̀-èdè míì tó wá yọ̀ọ́yà lọ rìádìí lọ́ba ni lọ́lọ́ bá rìádìí ti ṣe kéde kápítà Saudi. lọ́lọ́ bẹ̀rẹ̀. Fàlà. Inú ti wà ní ìsìlámì. Bí nǹkan kan bá dà Mùsùlùmí nílùú Mẹ́kà pọ̀ mọ́ kèfèrí, jẹ́ wá rán kèfèrí kan wá kókó wá bá ṣáájú ti Mùsùlùmí Mẹ́kà. Wọ́n gbọ́dọ̀ gbà láàyè kọ́ orí ilẹ̀ ìwọ̀. Ìmáàmù ọjọ́ náà yà lọ pàdé ni. Ń bọ̀ ni. Hmm, yóò ti wà ní ìsìnkú ìrìn oníjọ́ wọlé torí pé nàmálí mọ́ṣírì kú náà. nàmálí mọ́ṣírì kú náà nájà tún. lọ́rọ̀ yóò gbé ojúmọ̀ àdídé ẹja mọ́ṣírì kú náà káfà àwọn màkàfó fà. gbogbo ìgbà tí má bá ti wọ iná káfà amadu káfà tẹ amadu. máwùn tí ó ti dáṣẹ́ dùn iná ò lè ṣiṣẹ́ máa. torí tí ọba ti tẹ́ ni iná mali musiri kí iná lọ yá wí. iná mali nà nájà tún. bó o ti bọ́ nù bàlágà náà ọ̀sùrù nù ọ̀sùrù ni àti kọ̀sára eh, kọ̀sùrù sífà alálìmọ̀sọ àkọ̀sára sífà tún Ọ ti nu bàlágà kí ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n ẹgbẹ́ lọ sẹ́bọ́. bàlá àárọ̀ bá mi mú àdá. wọ́n máa ń wọ̀ tẹ́lẹ̀ wọn wàyí ní kí n tó dà kódà bá wọ haramu màtúrà nínú dúkìá tá àmàlà tó gbà wọlé. ìyàpò lè tẹ́lẹ̀ gbẹ́kẹ̀fẹ̀rí ó lè lọ ṣe pásítọ̀tì Islam torí pásítọ̀tì náà ni wọ́n fi mọ̀ gbẹ́kẹ̀fẹ̀rí ni abàtì pásítọ̀tì ọwọ́ ẹ̀sìn àfọwọ́ máa kọ religion síbẹ̀ ọwọ́ báyọ̀ bá fẹ́ dọ́gbọ́n wọ ọbẹ̀ kó o sáfẹ́ lọ rí táwọn mùsùlùmí tí wọ́n ń ṣe bá a bá padà mọ̀ kódà kó tí wọ́n sìnkú ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀wù ló ṣẹlẹ̀ wọ́n wù ewu ẹ̀ jáde àbúrò àbámọ̀ olódìdẹ ẹgbẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ ọgbọ́dọ̀ gbé inú inú mọ́tótó kódà lọ́nà gbígbà kébèrí ẹ gbọ́dọ̀ gbà kí wọ́n sì kú ẹ̀ sínú igbó tẹ mùsùlùmí lọ́yà lọ sí sí ibòmíì ni. Nàmá lè mọ ṣeré ìkú wọn àdájá sọ́run. Fàlà Yakuro Bolima Gidala Rọ́mà Bàdà Hami Imhada. Nítorí pé màsáàsì kèé ṣelé ẹ̀gbin. Kèé ṣelé ẹ̀gbin gbogbo ń tọ́jẹ́ gbin ọ̀gbọ́dọ̀ wọ́bẹ̀. Fàlà Yakuro Bolima Gidala Rọ́mà Bàdà Hami Imhada. Olọ́lọ́ ànábìbí sọ́nù àdìsí mi, ó ní láì òṣìlà ní màsídìdì. àti se lẹ́tọ̀ọ́ lè há ìdè ń wà láàjú lómi. kìí sẹ̀tọ́ fún ní haidọ̀ àtúndé nọ́mbà. gbogbo àwọn àdìsí tó wá bá lè mú bí máa ń sọ fún àdìsí kan bẹ sọ pé lóòótọ́ obìnrin kan wọ́n gbé àwọn dọ̀rábà ayé kan fúnnú mọ́sáàsì lójú ayé ànábì tí ń gbé bẹ́ẹ̀ tọ́ba jẹ́ ẹni tó ti dàgbà tí ò sí ìdààmú kọ́. gbogbo àwọn àdìsí làwọn míì gbá èdè yá ti wà nù fíkì ìsìlámì tọ́ba padà tí ò rí bẹ́ẹ̀ máa tọ́ wá ti gbẹ́gbẹ́ wọnú mọ́sáàsì tọ́lọ́ jẹ́ ọ̀yà ìjọ ìkẹ́mọ̀ òkú adóńtà ọmọ wọ̀ pẹ̀lẹ́gbin sọlọ́wọ́n ọ̀bọ̀ wípé kí lóṣù tó mọ́sáàsì jẹ́ kò ní bí ètò lè bí ọ́ ní kọ́ kéèyàn ó kú kọ́ àkókò pé ọ̀sán wáàtí náà ló kú lè pọ̀ fẹ́ lọ gbọ́ tó kù pọ̀ fẹ́ wọ masáàtì ó lè pé ó ṣe àìsàn lọ wọ masáàtì pọ̀ fẹ́ kírun tẹ́lẹ̀ àbí ó kírun tó rú pẹ̀lú ẹ̀dọ̀ mi torí wáàtí jánsẹ́nu masáàtì ló fi gbà kó òsì ládìsí kan òwò gbé ẹ̀dọ̀ wọnú masáàtì kìlò ló kà sí. nígbà tó kù ní kírun kó o bùjá máa ní masáàtì ọ̀tọ̀ fẹ́ni tí ń ṣe àìsàn tàbí ẹni tí ń ṣe jánábà nínú jẹ́nẹ́bà sì ni kèfèrí wọ̀ torí kèfèrí ò ní báyàwó ẹ̀sùn gbogbo wọn gbómi á yóò ṣe tún fẹ́ gbé òun jẹ́nu ìdọ̀tí ẹ̀sìn wa ló dáa jù ìwọ lọ béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n máa ń pa sáyẹ́ǹsì tí ń lọ lára èèyàn kí wọ́n sọ ohun tí ń bẹ lálàpọ̀ ìbáṣepọ̀ ọkùnrin àtobìnrin tí nǹkan bá jáde lára ọ gbòsùbà fún ìsìlámù torí ọlọ́wẹ̀ ó kì ìsìlámù ṣẹ̀sìn tó sọ léwu sọ lẹ́yìn ìsìlámù kò sí ìsìlámù nìkan ni olóbìnrin nǹkan bí nǹkan kan ọtí ẹ̀sìn ń bẹ gbogbo wa lámọ̀ pé omi gan yùjẹ́ dìdù nàṣà bẹ́ẹ̀ yẹn bá lọ tó rìnrìn àjò ní ìsọ̀rẹ́ kí láti ọlọ́dẹ agbẹ̀yẹ̀ ni mi ara. àbí ẹ̀kọ́ agbègbè wọn lọ sinra kó lè dá ìjàfáfá rẹ àti okun rẹ̀ kó lè dá padà bẹ́ẹ̀ náà bọ́jẹ́lẹ̀ nìkan ni iṣẹ́ ló ṣe pẹ̀lú ìbálòpọ̀ wa àti ọkọ ẹ̀ àti wa àtìyàwó ẹ̀ ní ọ̀rọ̀ ara kó lè dá kíni padà Bàlá yóò náà tó. ti wá. ọlọ́run lọ́ra nàbí kọ́dá limu anabunana lamukazamu. kọ́dá limu anabunana lamukazibun. lamukazabun. lamukazabun. alayna wàlá yáàtì. àbíwàlá yá níbi ká òlilẹ̀ abátìlì. Alẹ́ iná wàlá yá níbi ká òlilẹ̀ abátìlì. Àbá níwà kọ́dá limu, gbogbo ayé gan-an mà, kèfèrí mà àwọn tí wọn bá nàbí ló gbà ní kèfèrí dámà wọn máa ti wá tá a tí ṣe Muhammad lámọ̀ọ́ká àdúrà fún un. tá a pè ń rọ̀ tí ó wàá sọ̀rọ̀ kan tẹ́ bá rọ́ ń bẹ̀. Làkọ́dé àlèmú anábùnàná lámùkàdẹ̀bùn. Àlàyéná wà láyà náà bí káwọ́lì lè abátí. Àlàyéná wà láyà náà bí káwọ́lì lè abátí. Kéèdì ìwí kójákójá kò lè sọ̀rọ̀ kan kó sì má rí bẹ́ẹ̀. wàlà àyà nàbì kan lèlè àbáfilẹ̀ àlẹ́nà wàlà àyà nàbì kan lèlè àbáfilẹ̀. ìsìláàmù nu òun lẹ́sìn tí ọ̀sẹ̀ sì kan tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ ọlọ́ni ẹ má jẹ́ kí kèfèrí ọwọ́ ọmọ sáàsì má kọ́mọ́wọ́ ilé ìwọ̀ lẹ́yìn ọdún wọ̀nyí. wàyí ní kí wọ́n tó náà lẹ̀ tán. nítorí pé ilé-ẹ̀kẹ́ làwọn àwọn ọmọ kéwù àwọn àńdòkó àdìsí kan wá pé ànábì ọ̀rọ̀ bàtà sùmọ́mà sùmọ́mà yìí ọ̀sẹ̀ bọ́ ni àdìsí lànàbì rọ̀ bàtà ẹ̀ fìlìmọ́sì ń gbà mú sì ti wọ kíni ọwọ́ mọ́tàsí ọlọ́run sì ní ẹ gbọ́dọ̀ jẹ́ kíkíní kíni ọ̀rẹ́ ọmọ sáà bó láti á àwọn afá pọ̀ lórí àwọn kan níyẹn eléyìí yẹn wọ́n lọ sẹlẹ̀ lóòótọ́ àdìsí tọ́ba jẹ́ pọ́ sádìsí yẹn àwọn wípé káyà yìí tó àjẹpẹ káyà yìí tó ṣe kíni kó tó sọ̀kalẹ̀ ni. Hmm. tàbí àwọn míì ń gbé mọ́ ipò ẹni tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n ní afúnṣàkà kèfèrí ni kìí gbogbo kèfèrí náà la lè fún ní sàká kèfèrí mọ àlàfàtùkù lùbùkún kèfèrí tá a ti ń fura sí pé léyìí súnmọ́ tá a bá fún ní owó sàká ọkàn rẹ̀ ọ̀rọ̀ fẹsẹ wọ́n ní ajẹpẹrú ẹ ní sùmọọmọ ànábì ti ń fura sí wípé ó ti ń rọ̀ fẹsẹ lóbi ni wọ́n lọ máa so máa bi wọ́n so táwọn mùsùlùmí ó ti ráàyè máa bá sọ̀rọ̀ ó lè gbà sílámù ó sì padà gbà sílámù àwọn kan ní bóyá tó fanù nítorí pàdánù bíi ti rí wípé ẹ̀mí ẹ̀ ti kíni ẹ̀mí ẹ̀ sún mẹ́sìn náà tó. Fàlẹ́ ayé fún ọmọdé àrọ́mà bá àdá àmì hímá. Ọlọ́ni ẹ má jẹ́ wọ́n wọ ẹ má má. Bàdà àmì hímá dá. Ìjọ bá mú ọkọ kẹfẹ́rí wọ mọ́sáàtì kó yà wọ ọmọ ẹ̀kú ònú mọ́sáàtì. Kọ́ ọmọ dẹ́sẹ̀ wájú Ọlọ́run. Mọ́sáàtì ìyàwó ọmọ mi dáṣe láti ṣe ó sì lẹ́bí kẹfìrí tí ó wà á àná wa wọ mọ́sáàsì nítorí ẹ̀ wọ́n kọ ẹ̀sẹ̀ fún ọ pé wọ́n ló mú kẹfìrí wọ́n bó. fàlẹ́ yẹ kúrò bùnlé máa fi ìdálẹ́ àwọn ọmọ bá dà á mi yí olórí bíi ìtọ́sẹ́jú tí gbogbo kẹfìrí tó onílọ́rẹ̀ àtàlábí lánàá ọmọ àti tẹ́ḿbẹ̀ ọ̀. máfèlé òkú kẹfìrí wọnú mọ́sálásí tọrọ lọ lẹgbẹ ní a. àwọn alákànrí ní o ẹgbẹ́ pọ̀ náà ṣe ń pera àwọn mùsùlùmí yìí ti iná o mọ̀lẹ́ agbẹ̀sìmọ́gbòfin ẹgbẹ́ ara ẹlòmíì gan wọ́n ju tẹlẹ́bọ lọ. yóò kírun ó sì gbòkọ lérí bọ́tọ̀ yọ ọ́ fasọ̀nù dínà ni làmbẹ́ mujirimu ọ̀gbọ́n afasọ̀nù tọ̀. àbí kílè yàtọ̀ sísìn náà bọ́rọ̀ lùyàwó ẹ̀ olùyàlẹ̀ ọmọ náà ni. ìpele léwọn abájọ ń gbé níbi tó gbọ́dọ̀ jẹ́ ọmọ dé ọjọ́ máa mà wọ́n fẹ́ mú kínní kan bí àwọn kírun ní wà mẹ́ yẹ wà bọ̀ mú. Fàlà. Mùsùlùmí nìkan ni láyájú tí ń kírun ó ní ìṣẹ́gbẹ́. ìṣẹ́gbin ẹni tó ń pèrè ẹ̀ máa lé máa lé tí ò kírun ẹ̀pọ̀ náà lẹ́lẹ́gbin kò kí ọ̀bọ afasọ́nù tọ̀. ọlọ́run ní ẹ jẹ́ wọ́n súnmọ́ mọ́sáàsì mọ́. bàdà mi hìmà dá. àti káyà ń jáde lọ́nbẹ̀ ká má yà mí lórí. ọlọ́run níbẹ̀ bá wá ń bẹ̀rù ó ní ìdí tọ́lọ̀ fi sọ tọrọ mà ipò ọlọ́run ti ní wọ́n mọ̀ wọ́n mọ́sáàsì yóò dùn wọ́n yóò dùn wọ́n ìdùn tí ó dùn wọ́n ni wípé gbogbo ohun tó jọ dà wọn àti mùsùlùmí pọ̀ tọ́ra wọn mùsùlùmí àwọn èso ọ̀lẹ́ èjókòó kalẹ̀ onírànràn ọ̀nà ni wọ́n ń gbà á rí owó wọ́n ń wọ́n ń wọ́n ń gbogbo tí wọ́n ti ń ṣe náà wọn àwọn náà rà lọ́wọ́ kèfèrí. ọlọ́run ti mọ̀ pé yóò fẹ́ gẹ́yìn díẹ̀ náà mùsùlùmí táwọn náà bá ti kọ̀yìn sí wọn mọ́ dẹ́mọ́sáàsì wa mọ́ àwọn náà ò ní tàpá mọ́ wọn ò ní rajà wa mọ́. àná pọ̀ jù mùsùlùmí jọ náà. àná fi sọ pé wà á ní lọ́wọ́ yín má nira má. ojú ọ̀nà owó wọn ni wọ́n lè bí ọlọ́run ní sáwọ́n bá. bàbá ó bá yogi ní nígbà tí òun ní jìnnà rárá. bàbá ó bá yogi ní kó. ọlọ́run ní mọ̀ pọ̀ wá gbọ̀nà mi rọ̀ yín lọ́rọ̀. mi ò bọ́lí lè rí nínú ọlá mi ọ̀nà wo lọ́wọ́ àgbà tí mo bá fẹ́ ìṣó káká yàjà káwá wo bí ó ti rọ̀ ọ́ lọ́rọ̀. ó fi jẹ́ pé wọ́n bá túmọ̀ kùránù ó gbọ́dọ̀ yé. àyà tó tẹ̀lé náà ló ti wá gbọ́rọ̀ ní. kọ́ọ́ kìlú làbí ní láyé. ọlọ́run ní gbọ̀nà mi rọ̀ yín lọ́rọ̀ ibi òtún náà lọ́rọ̀ rẹ̀. ọlọ́run ní kọ́ kìlú làbí ní láyé mímú nàbí. ẹ jẹ́ gbogbo ẹjọ́ ọ̀bá gbọ́ ọlọ́run gbọ́ ẹ jà wọ́n lógun. kọ́ kìlú làbí ní láyé mímú nàbí láyé. ọlọ́run ní gbogbo ẹni tí ọjọ́ tí ọgbọ́ ọlọ́run gbọ́ ẹ jà wọ́n lógun. wàlá yẹ omi lá. tí wọn ọgbọ́jọ́ gbogbo táwọn ọlọ́run ṣe lé ìwọ wọn gbọ́dọ̀ kìí jẹ ìwọ lọ́dọ̀ tí wọ́n ni wọ́n ń ṣe ẹjà wọn lógun. wà láyà nínú gbogbo ẹni tó lóun ṣe ẹ̀sìn kan tọ́yàtọ̀ sẹ́sìn òdodo tí mú wá ẹjà wọn lógun. ni tó kí dábàá. nínú àwọn tá a ti fún ní ṣáájú nù Yahudi àti ọlọ́run láwọn nìkan lẹ́lẹ̀ bí ilẹ̀ adá ayá tó yàtà àyà wọ́n wá sọ bí wọ́n. ọlọ́run ní tí wọ́n bá wá fẹ́kẹ́ ẹ má jà wọn àti nàṣọ́ra ẹgbà jíjí ẹ máa owó owó náà wà Ọlọ́run ní gbogbo

bẹ́ẹ̀ bá gbà lọ́wọ́ ẹ̀ ẹ má jò ó ríra ẹ̀ nírira pé òun tóbi. wọ́n mú sọ́ọ̀kì rú náà nítorí wàá túpọ̀. nítorí wípé ìdí òbí máa sọ́ọ̀kì rú ẹ̀ fóun kéré ni pé ẹ má jọ dúró lóòró kọ́ wá nawọ́ sí ọ. tó bá nawọ́ sí ọ torí wípé ọwọ́ tiẹ̀ ni ọ wà lẹ̀ àlìyádùnlé olíyá káyọ̀mí ìyá ti sọ́fìlà. ọwọ́ tiẹ̀ tó wà lókè ti lóore jọwọ́ rẹ lọ. mùsùlùmí tí ó gbà lọ́wọ́ ìyàwó ni ìwọ jókòó lórí àga kó wọ́n náà. Àkókò lórí kókò wọ́n wà lórí ọ̀gbọ̀n. Ẹyẹyẹ wọn pẹ̀lú owó tí wọ́n wá. Wọ́n káwọn náà máa tún líra wọn jọ́ míì pé ebi owó àwọn làwọn ń bọ̀ yìí. Ọlọ́run ní wọn pẹ̀lú owó tún gbà lọ́wọ́ wọn. Wọ́n kọ́ Yahudu ọjọ́ á Tọ́yà ń ké ibẹ̀ lápadà sí lọ́la pẹ̀lú bọ́ọ̀lù. Kọ́ọ̀tìlù làdínà láàyò mìíràn nàbí láàyè wà Ọlọ́run ní ẹ̀já gbogbo ẹni tí ọ̀gbọ́ lọ́hún gbọ́ tí ọgbà ọjọ́ àlìkìyà mà gbọ́ àyà ń lọ báyà tàkọ́kọ́. Yòkìní wọn mú lọ òmìnir fọ́dí olówó àṣọ ayé lè wá àtà àwòsùnmá àtà yúùtù ìdíyà ọ̀rọ̀ bẹ̀rẹ̀. Àwọn tí ò ṣe ń tọ́lọ́wọ́ àtòjíṣẹ́ ṣẹlẹ̀ wọ̀ wọn ò ṣẹlẹ̀ wọ̀. Wàlá yàdí inú nàdí nàlẹ́ ha tọ̀. Wọ́n máa ń sin ẹ̀sìn òdodo. Mìnà lẹ́ni iná òtún ní kìtàbà. Inú àwọn tá a ti fún ní síra. Àtá yóò tún lè yí síyẹ́ tà yẹ sí wọ́n sọ. Alhamdulilayi. Ìrọ̀bílẹ̀ á adúpẹ́ arójú ara ìgbọ́tò ni. gbọ́dọ̀ ni. àmọ̀rojú ara ìwítò ni. wítò ni. yà á lè rojú kàrà ìwítọ̀la. yà á rojú kàrà ìwítọ̀la. arójú kàrà ìgbọ́tọ̀la. arójú kàrà.